fẹ́ ṣe báyìí nílùú ìbáyìí márùn alágbé kalẹ̀ báyìí tí ò sepo ariwo six fifty six hundred yìí. mo dé mo ti fẹ́ mú ọ lọ èmi kú mo ti dé tí mo ti fẹ́ máa mú ọ lọ báyìí o tí o gbádùn tí o gbádùn ṣá ibo la jọ ń lọ. ó máa tẹ̀lé mi o mò ń mú ọ lọ. mi ò rò pé wà òkè mi ò rò pé wà òkè ìwọ kú tó dé tó bá yẹ pé owó wà lọ́wọ́ mi tí mo rò rè po wà á bè mí níbi tó bá mi ó dà kó mọ nǹkan tó ń ṣe àwọn tó yẹ kó lọ pa gan tó ń bà lùyìí tó ń ṣe lùyìí bàṣubàṣu. àwọn tó kówó lùyìí jẹ gan tó yẹ kó lọ pa ó pa wọn wà ń bọ̀ bí oníwọ̀kú òde ó káàbọ̀. <laughs> ọgbẹ́ni ó jẹ́ pákó ẹ̀. Eh, níbo làwọn èèyàn ń gbé. wọ́n ask your grandfather. Abuja. ẹ báwo ni o ṣe débi. <laughs> ọ̀dà wọ́n lọ mú wọn. you think say you dey wise. no be juju be that. kò tẹ̀ sóògùn. wo ọ̀gbẹ́ni jẹ́ kí n brain nǹkan tó lè ṣe tó lè pí ẹ bó ṣe wà ẹ lẹ́yìn pé kì máa fi máa ra ìṣiṣẹ́ kí wọ́n máa ṣe mọ́tò bọ́ tí bá ti gbèrò kó mi tí bá ti kó máa bá mi kojú òre ojú tó kọ tó kọ tó ní ìwọ kíní kan. ẹ ó dáa ṣó máa yọ ń gbà òun ṣó máa yọ. ó máa yọ wò ó máa máa yọ wò. may God <laughs> not allow them make them kill you. ẹ ra aṣọ fún mi. yàrá. ẹ ra aṣọ fún mi. wọlé wọlé. ẹ wọlé wọlé wọlé sojú sojú sojú. ojú òde ojú òde ló máa pè. ojú òde ojú òde ojú òde. ojú òde ojú òde ọ̀tà ìlú lémi àgbà ifá ó dún tààtàtà.